tó fi di mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n léyìí tó já sí pé a máa wá retí pé ààwẹ̀ rọmọdọ́nà ó kù ẹyọ mẹ́rin àbí ẹyọ márùn-ún a ọlọ́run ọba alágbára ọba ọ̀kan ṣoṣo àwa tí a bẹ̀rẹ̀ rọmọdọ́n ìjọra 1436 àwa náà ní kọ́lọ̀ ń jẹ́ kí a parí ẹ̀ gbogbo àwọn tí a wá ṣe níjọsìn lọ́sàn àti lóru kọ́lọ̀ ń kọ́gbà níjọsìn lọ́wọ́ wa kó ṣe wá lọ́mọ àlìjánà kọ́mọ́ ṣe wá lọ́mọ náà láàláhọ́lá wà láàkú wọ́ta ìlàbílá ìlàlẹ́yìn alazim ní ìtẹ̀síwájú lórí àwọn tafsir eléyìí tí a ń ṣe àlàyé ẹ̀ fúnra wa abẹ́lọ́hun Allahumma ja'alhu hujjatan lana alayna gbogbo àwọn àyà tí a ń tú wọ̀nyí ọlọ́run ṣe wọ́n lẹ́rìí fún wa tó bá dijọ́ gbèǹdé alkiyama má ṣe wọ́n lẹ́rìí lé wa lórí má ṣe wọ́n lẹ́rìí takò wá ní àná a ṣe àlàyé kí lọ́lọ́run ọba àlekè ọlá kí ló gbà lérò nígbà tó ń sọ wípé àwọn tá a pè ní mùtàkùn àwọn tá a pè lólùbẹ̀rù ọlọ́run àwọn ẹni ọlọ́run ọlọ́run ọba wá ń sọ ìròyìn wọn irú àwọn ìròyìn wo òun láàmà rí lára wọn ọlọ́run bá ń jẹ́ kó yíwa wípé alẹ́dì iná yòómi náà nàbẹ̀lọ́pọ̀ yìí wọ́n Wáyú kí ìmú na sọ́lá wà mí máa rọ̀zàkọ̀nà ohun yóò fi kú kún àṣẹ àwọn olùgbàgbọ́ òdodo àwọn ẹni ọlọ́run tí wọ́n jèrè òun náà làwọn tó já sí pé yóòmi náà nàbẹ̀lọ́pọ̀ yìí àwọn nǹkan tá a lè fojú rí àwọn nǹkan kọ̀kọ̀ tọ́já já sí pé àwọn nǹkan yẹn ń bẹ àìlè fojú rí wọn láyé kò túmọ̀ sí pé wọn hàn sí àbí àìlè fojú rí wọn ti wá kò sọ pé àwọn nǹkan yẹn ò máa bẹ a dẹ̀ ṣàlàyé díẹ̀ nínú àwọn nǹkan tọ́já sí pé mùsùlùmí gbọ́dọ̀ nígbàgbọ́ òdodo nínú ẹ̀ tọ́já sí pé ara àlámọ̀rí kọ̀kọ̀ òun ni bákan náà a tún ṣe lálàyé àwọn ẹni ọlọ́run tá à ń sọ yìí yòókì mọ́nà sọ̀lá ọ̀rọ̀ àfáà wa Abdullahi Abbas àti ọ̀rọ̀ tí àwọn míì nínú àwọn onímọ̀ tí wọ́n sọ àtúnṣe àlàyé eléyìí fúnra wa àsáwọn tá ń sọ yìí wọn ó máa kírun wọn lásìkò rùkú wọn wọn ó máa kí tí yóò máa pé sùjúdù wọn yóò máa pé dáadáa gbogbo àwọn oríkèé ìrun wọn wọn ó máa farabalẹ̀ kí wá mi máa ọ̀rọ̀ sàkọmọ ohun yóò fi kú ní àṣẹ àwọn tá a tún sọ yìí wọn ní ìyá wọn nínú nǹkan tọ́lọ́run bá ṣe fún wọn wọn ó máa ná níná yìí alókó sínú níná tó jọ̀ranyàn gẹ́gẹ́ bí zaka zaka tún mọ̀ fúróbọ̀ zaka èyí tọ́lọ́run ṣe lọ́ranyàn tá a máa yọ ìdá kan nínú ogójì tá a máa yọ àwọn tó bá jẹ́ olówó wọn ó máa yọ yóò máa padà lọ sí ọ̀dọ̀ àwọn tó jẹ́ olùsì a ṣàlàyé eléyìí náà fúnra wa bákan náà ẹni tí ọba ti ẹ̀wà ti ìjà sí pé zaka ọ̀ràn yẹn wọnú owó ẹ̀ yóò mọ náwó lórí àwọn ará ẹ̀ yóò mọ náwó lórí àwọn ọmọ rẹ̀ yóò mọ náwó sójú ọ̀nà ọlọ́run àti gbogbo àwọn nǹkan míì tó bá tún yẹ ká náwó sí ọlọ́run bá wá ń tẹ̀síwájú máa ń sílá ilẹ̀ wà máa ń sílá mi ń wábìláàkírọ́tì hum yuqinun ẹ̀rí àwọn mùtàkúnà àwọn tá a ní wọ́n páyà ọlọ́run àwọn tá a lẹ́ni ọlọ́run ọba ni wọ́n ara ń tá tó máa rí lára wọn ni wípé yúmínú nàbí máa ń sílà ilé ìka sọ̀kalẹ̀ fún wa ànábì fi ránṣẹ́ ọ wọn ò nígbàgbọ́ òdodo sí kí ni fi kí ni tọ́lọ̀ ń sọ̀kalẹ̀ fún ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam kò kọjá alukurani ọlọ́run èyí tọ́lọ̀ ọba àlékè ọlá tó ní kó máa fi ṣàlàyé òdodo fún gbogbo àwọn èèyàn àṣeyúmínú nàbí máa ń sílá ilé ìkà kùránì ta sọ̀kalẹ̀ fún wa ànábì tọ́rọ̀ ọlọ́run ọba tó jẹ́ pé ńlọ́wà níbẹ̀ láti bẹ̀rẹ̀ tẹ́ dópin wọn ò nígbàgbọ́ òdodo sí alukur'an bákanáà wà máa ń zílà mi ń kọ́bílíkà àṣeyúmi náà bí jẹ̀mí ìlú kútùbìlì mọ́ná zálà gbogbo àwọn tíra yòókù tá a tún sọ̀kalẹ̀ ṣáájú kùránì wọn ò nígbàgbọ́ òdo sí i bàbá wa Muhammad bùnú sọ́lẹ̀ àlẹ́fẹ̀mín nínú tafsiri wọn àwọn wá ń ṣàlàyé fún wa wọ́n ní wàbádáà bilkur'an máa annahu ákìrù azamanan ọlọ́run ọba kọ́kọ́ ti kùránì ṣáájú ọlọ́run ọba bẹ̀rẹ̀ pẹ̀lú kùránì léyìí tó sì já sí wípé òun ló sọ̀kalẹ̀ káyìn torí pé kùránì lè ánà wù mọ́ àìmínú alálùkútùbí sábẹ́kọ̀ náà sì kún làá torí kùránì ó jẹ́ ìwé tó ti kó gbogbo àwọn tírà tó ṣáájú lọ sínú òfin inú kùránì ó dẹ̀ ti pa gbogbo àwọn òfin tó ṣáájú lọ rẹ́ tá a bá rí òfin kan nínú bíbélì tá a rí òfin kan nínú kùránì òfin kùránì látẹ̀lé tá a bá rí òfin kan nínú tá a bá rí òfin kan nínú tàwórẹ́tà tí í ṣe yí tọ́lọ́mọ bá sọ̀kalẹ̀ fún ànábì wa Musa aleyhi salatu salam atọ́wárí òfin kan nínú alukuraan òfin kùránì tí a dànù a rí òfin kan nínú zabur èyí tó jẹ́ tànábì wa Dawud aléyìí sọ́látù wasalam a wá rí òfin kan nínú kùránì tó já sí pé ó yàtọ̀ sí tó wà nínú sàbó òfin kùránì ti á dànù bẹ́ẹ̀ ni súfì ànábì ìwà ibrahim wa musa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àṣẹ alukur'an a nígbàgbọ́ òdodo sí ńlọ́jẹ́ kọ́lọ̀ ọkọ̀ ti ṣáájú toró ti kó gbogbo àwọn yòókù sínú ó dẹ̀ ti àwòfin náà wọn dànù bákan náà wà máa ń zilami kọ́bílíkà àwọn tírà tọ́lọ́run ọba tó sọ̀kalẹ̀ ṣáájú alukur'an a nígbàgbọ́ òdodo sí gbogbo àwọn tírà yìí àáfàá wa ń ṣàlàyé fún wa nípa wípé gbogbo àwọn tírà yìí kí ló fà á tá a ṣe nígbàgbọ́ òdodo sí wọn torí páwọn tírà yìí ọ̀dọ̀ ọlọ́run ọba àlékè ọlá òun náà ti wá àṣemínà lọ́ọ̀yì ọ̀dọ̀ ọlọ́run làwọn tírà yìí ti wá. in tó bá sì wá látọ̀dọ̀ ọlọ́run ọ̀rọ̀ ọlọ́run ọba náà ni ṣùgbọ́n torí pé òfin tó mọ́rọ̀ òfin yóò máa wá lẹ́jẹ̀wọ̀n lẹ́jẹ̀wọ̀n yóò máa wá ní díẹ̀díẹ̀ èyí tó wá wá kàn nínú gbogbo tírà ọlọ́run òun náà ni alukur'an ìlọ́lọ́run ọba sì wá tì síwájú àtàwọn ẹni ọlọ́run wa ma wàfíláàkìrọ̀tì húmyùkínún ẹ wá rí àwọn èèyàn tá a tún sọ ìyàwọn olùbẹ̀rù ọlọ́run tá à ń sọ wàfíláàkìrọ̀tì húmyùkínún àṣẹ ìkọ́nù bíláàkìrọ̀ wọn ò ní gbàgbọ́ òdodo tó jinlẹ̀ wọn ò ní ìgbàgbọ́ àmàdájú ìmọ̀ àmàdájú yóò wà fún wọn nípa ọjọ́ ẹ̀san torípa aṣọ nígbà tá à ń ṣàlàyé nípa àlọ́gọ́ ìbò àṣẹ ọjọ́ ọgbẹ́ndẹ alkiyama gangan ara nǹkan kọ̀kọ̀ ni èmi ò tí ì kú rí ìwọ náà ò kú rí kò sẹ́nì kankan tó rí tí yóò sọ fún wa pé ẹ bá rí wọ́n ń jẹ búrẹ́dì níbẹ̀ tẹ́ ẹ bá rí lọ́run wọ́n ń jẹ kárọ́ọ̀tì tẹ́ ẹ bá rí lọ́run wọ́n ń sáná ń bẹ̀ ẹ bá a sì mọ̀ pé wọn lè parọ́ kankan ni ló já nígbàgbọ́ òdodo sí ọjọ́ kan yìí ọjọ́ kan ń bẹ wọn ó kó èmi jọ wọn ó kó wọn náà jọ ọjọ́ tá ń wí yìí àtèèyàn àtàǹjànú wọn á wá kó gbogbo wa jọ a máa wá ṣèṣirò ṣẹ wa ọjọ́ tá ń sọ yìí òun lọ́jọ́ tó já sí pé òòrùn ọwà wà látàrí ọmọnìyàn ọjọ́ tá ń sọ yìí ọjọ́ táwọn ọmọnìyàn ó máa wá sáré sọ́tún wọ́n mọ sáré sósì wọ́n mọ gbogbo òun náà ti fẹ́ kúrò nínú ìṣòro ọjọ́ tá à ń sọ yìí òun lọ́jọ́ kan tí ò tún ní sọ́jọ́ míì lẹ́yìn rẹ̀ mọ́ ìlọ́jẹ́ kan máa pè ní yawmul àṣẹ ọjọ́ ọ̀kan yìí àwọn olùgbàgbọ́ òdodo wábìlà àkhirati um yuqinun àṣẹ wọn wà nígbàgbọ́ òdodo wọn ò ní ìgbàgbọ́ àmọ̀dájú nípa pé ọjọ́ kan ń bẹ tọ́já sí pé gbogbo àwa tá a jẹ́rúsìn Ọlọ́run wọn á wá kó wa jọ á máa wá ṣèṣì rọ ọṣẹ́ wa àwọn kan máa fi ọwọ́ ọ̀tún gbàwé iṣẹ́ wọn Ọlọ́run jẹ́ ajẹ́ kan nínú wọn àwọn kan máa gbàwé iṣẹ́ wọn pẹ̀lú ọwọ́ òsì àwọn tán bá wá gbàwé wọn pẹ̀lú ọwọ́ ọ̀tún yìí àwọn làwọn tí yóò rí ọnú Ọlọ́run ọba ọba àlekè ọlá àwọn làwọn tí ó wà lìjẹ́ náà àwọn làwọn tọ́lọ̀wọ̀n ọba àlékè ọlá tí yóò yọ́nú sí o wá rí gbogbo àwọn tó bá já sí pé ọwọ́ òsì òun náà fi fún wọn ní ìwé iṣẹ́ wọn irú àwọn eléyìí wọn ò máa wá pariwo fàṣàófà yẹ́dẹ́ òfòróró wọn máa wá pariwo orí ibú àwọn òfò ọ̀tá fáwọn táwọn burú táwọn mọ̀ ṣe irú orí ibú wo irú òfò wo ọlọ́run làwa bá dijọ́ náà mọ́jà jẹ́ ọ̀kan nínú àwọn tí ó mọ̀ pariwo àáfàá nírú àwọn tí ọ̀wá ní pariwo ń jọ́ náà wọ́n bí láàkìrọ̀ tí ìhùn yóò kínú àṣírò àwọn èèyàn báyìí wọ́n á nígbàgbọ́ òdodo sí ọjọ́ ọ̀kan yìí kí wá ní àǹfààní tó ń bẹ níbi ká nígbàgbọ́ òdodo sí ọjọ́ ọ̀kan yìí tá a bá ti nígbàgbọ́ òdodo sí nínú iṣẹ́ tí yóò ṣe fẹ́ nìkọ̀ọ̀kan wa yóò jẹ́ ká lè máa gbáradì dé ọjọ́ náà yóò jẹ́ ká lè máa gbìyànjú ká lè máa ṣe dáadáa yóò jẹ́ ká lè máa sá fún ẹ̀ṣẹ̀ kò ní fẹ́ jẹ́ ká máa ṣe ntọ́lọ̀hún ò fẹ́ ntọ́lọ̀hún ọba fẹ́ òun la máa ṣe irú àwọn èèyàn báyìí òun làwọn ẹni rí ọlọ́run ọba wa ń sọ pé àwọn tó bá wá níròyìn yìí la kí ni ó máa jẹ́ tiwọn. ulaika ala hudan min rabbihim. وَأُولَٰئِكَ هُمُ الْمُفْلِحُونَ jàmáà tó bá wá rí bẹ́ẹ̀ àwọn tọ́lọ̀run ọba ń sọ páwọn èèyàn yìí òun làwọn olùbẹ̀rù ọlọ́run òun làwọn olùgbàgbọ́ òdodo ọ̀làíkà aláhùdámí rọ̀bì àwọn ni wọ́n wà lójú ọ̀nà àwọn lẹ́ni ìmọ̀nà lọ́dọ̀ ọlọ́run àwọn lẹ́ni ìmọ́lẹ̀ àṣẹ ìmọ́lẹ̀ lórí ìmọ́lẹ̀ òun ni yóò máa jẹ́ tiwọn ìmọ̀nà lórí ìmọ̀nà òun ni yóò máa jẹ́ tiwọn ìtọ́sọ́nà ọlọ́run lórí ìtọ́sọ́nà ọlọ́run òun ni ó máa jẹ́ tiwọn àáfàá nírú àwọn tá à ń sọ yìí òun làwọn tí wọ́n gbàròyìn pẹ̀lú àwọn tá a ti ń sọ ọ́ bọ̀ àwọn tó jẹ́ pé yúmínú nàbìlàgẹ́ yìí wọ́n máa nígbàgbọ́ sí nǹkan kọ̀rọ̀ wọn ò nígbàgbọ́ sí nǹkan tí ojú ò ṣe é rí bákan náà òkè mú náà sọ láta wọ́n máa kírun fọ́lọ̀ wà mímá rọ̀zákaná wọn yóò fi kó wọn ó tún gbìyànjú wọ́n máa ná nínú tọ́lọ̀wọ́n ọba àlékí ọlá tó bá fún wọn bákanáà wọ́n ó nígbàgbọ́ òdodo sí kùránì wọ́n á tún nígbàgbọ́ òdodo sí gbogbo àwọn tírà èyí tó ti wáyé ṣáájú kùránì wọ́n ó sì gbà pé òfin kùránì ó ti a gbogbo òfin inú wọn dànù wàbíláàkìrọtí hum yuqinun àwọn tá a tún wá ń sọ yìí wọ́n á wá nígbàgbọ́ òdodo nínú ọjọ́ ọ̀kàyìn wọ́n á ní màmá dájú nínú ọjọ́ ọ̀kàyìn ọjọ́ tí ò ní sí ọjọ́ míì mọ́ ọjọ́ tọ́jọ́ mi ò ní wáyé lẹ́yìn ọjọ́ náà mọ́ wọ́n wá nígbàgbọ́ òdodo ọjọ́ tó já sí pé dárí ọjọ́ náà ọ̀dọ̀ Ọlọ́run ọba ló wà لمن الملك اليوم لله الواحد القهار àṣẹ ìkápá ní ọjọ́ yìí tọ́lọ́run ọba ọba ọ̀kan ṣoṣo ni ọba ọba alágbára ọba ọ̀kan ṣoṣo ọba tí ò sẹ́ni tó lè fipá mú ọba tọ́já sípò òun ló ń darí gbogbo nǹkan abẹ ọlọ́run tó bá wá dijọ́ náà jẹ́ ká wà nínú àwọn tí ó rẹ́rìn jẹ́ ká wà nínú àwọn tí yóò gba wọn pẹ̀lú ọwọ́ ọ̀tún mọ́ sí wá lọ́kan nínú àwọn ẹlẹ́kún mọ́ sí wá lọ́kan nínú àwọn tí yóò gba tírà àwọn pẹ̀lú ọwọ́ òsì àsáwọn tó bá wá láwọn àròyìn márùn yìí la ùlàíkà aláhùdá mírọ̀bìm wà ùlàíkà umulmuflihun irú àwọn èèyàn báyìí àwọn lẹni tó wà lójú ọ̀nà mọ̀ àṣẹ́ta bá rí mùsùlùmí kan ó ọjọ́ ọ̀kan a mùsùlùmí kan ọ̀tàkò kùránì a rí mùsùlùmí kan kèékì òun wọ́n wá ń dá fún láyé ó ń dùn fún láyé ó láwọn ọmọ ìjọ àwọn mùrídí wọ́n kúnlẹ̀ àwọn àgùntàn Ísírẹ́lì tí wọ́n ń tẹ̀lé wọn pọ̀ ayé wa dá bó ṣe ń kọ́lé ló ń gun mọ́tò bẹ́ẹ̀ ní ń fẹ̀hàn bẹ́ẹ̀ ní ranjú ò bẹ́ẹ̀ ló ń sọ pé òun lòún wà lójú ọ̀nà àṣerú àwọn èèyàn báyìí wọn sí lójú ọ̀nà àwọn olówà lójú ọ̀nà òun làwọn tó ń ṣe tọ́lọ̀hún ọba sọ nínú àwọn ááyà táǹtú látijọ́ yìí níbẹ̀rẹ̀ Suratul Baqara fúnra ọlọ́run ọba ó wá ń fi ìrìnlẹ̀ wùlá ikà aláhùdá mìírànbìm wọ́hùlá ikà omolmuflehun ọlọ́run níṣẹ́ irú àwọn èèyàn yìí òun náà làwọn tí wọ́n wà lórí ọ̀nà àmà òun làwọn tí wọ́n jẹ́ ní ìmọ̀nà àwọn làwọn tí ó ṣìnà irú àwọn èèyàn yìí tó wá rè wúmùlì muflihuna àwọn lẹni tí yóò jèrè àṣètùmọ̀ muflihun òun làwọn tí ó jèrè ìdàkejì ẹ̀ náà ni muflisuna àwọn tí ó ṣòfò orí òṣùwọ̀n kan náà ni muflihuna àti muflisuna àwọn muflihun àwọn ò máa jèrè látara àgbàgbọ́ òdodo wọn sí gbogbo ń tó yẹ kán látara ìjọsìn wọn bíi mímọ́ kírun mímọ́ náwó látara àwọn nǹkan míì eléyìí tí wọ́n tún ń ṣe nínú àwọn dáadáa wọ́n wà á di ẹni tí yóò jèrè orí mùfìlìsúnà ẹni tí yóò ṣòfò orí mùfìlìsúnà ẹni tí yóò pàdánù orí mùfìlìsúnà ẹni tó rajà tó ṣọ́ọ̀tì orí mùfìlìsúnà ẹni tó ṣiṣẹ́ rere tí ó jìyà orí mùfìlìsúnà ẹni tí ó jẹ kàbámọ̀ irú wọn náà wọ́n ṣiṣẹ́ wọ́n kírun lóòótọ́ wọ́n láwọn ìjọsìn tí wọ́n ṣe ṣùgbọ́n àwọn àwa bú kan àwọn àṣesí ibú kan èyí tá a lè sọ pé ọ̀gá rẹ̀ tí wọ́n bá gba ọjọ́ ọ̀kan ìbọn ni gbogbo àwọn àwa abútọ́wù nílé ayé àwọn tán wá wùwà bú sí ọlọ́wọ́ wàá máa kó iṣẹ́ eré wọn àṣewọ o ti bú eléyìí eléyìí ọsọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn eléyìí ọgbà dúkìá rẹ̀ lọ́nà àìtọ́ eléyìí ojí dúkìá rẹ̀ gbogbo àwọn tán wá ṣàbúrú sí wọ́n wàá mú nínú iṣẹ́ eré wọn wọ́n á pín fúrú àwọn ẹni yẹn tó bá di pé sẹ̀rí bá wá tán wọ́n á wá mú nínú ẹ̀ṣẹ̀ àwọn tí wọ́n ṣaburú sí wọ́n á wá fi kún ẹ̀ṣẹ̀ tiwọn ìyà wọn wàá pọ̀ níwájú ọlọ́run gbogbo ohun tí wọ́n ṣe nílé ayé kò ní wúlò fún wọn gbogbo ohun tán ṣe nílé ayé kò ní sọ wọ́n dọmọ àlìjánà bí kò ṣe pé wọ́n ó fi san gbèsè ní ọlọ́run làwá níbi àwọn eléyìí ṣùgbọ́n àwọn mufilihun òun làwọn tí wọ́n gbọ́ ọlọ́run gbọ́ àwọn tán gbọ́jọ́ ọ̀kan ìgbọ́ wọ́n gba tẹ́rà ọlọ́run gbọ́ wọ́n gba àwọn màláìkà wọ́n gba kádàrá gbọ́ gbogbo orígun ímánì wọ́n gbàgbọ́ wọ́n tún ń ṣiṣẹ́ rẹ̀ iṣẹ́ àfowóṣe wọ́n ń ṣe pẹ̀lú pé wọ́n náwó wọn iṣẹ́ àfaraṣe wọ́n ń kírun wọ́n ń gbààwẹ̀ iṣẹ́ àfaraṣe wọ́n ń ṣe hajj iṣẹ́ àfaraṣe wọ́n ń lọ gbọ́rọ̀ Ọlọ́run iṣẹ́ àfaraṣe wọ́n ń tìláwà Quran iṣẹ́ àfowóṣe wọ́n ṣe ń yọ sàkánà ń ṣe sàárà wọ́n ṣe ń ṣe ilé ìná sponsor àwọn ẹgbẹ́ olóẹ̀sìn bẹ́ẹ̀ náà ń fowó kún tọ́lọ́run ọba lọ́wọ́ أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون àṣírò àwọn eléyìí òun náà ní gẹ àwọn tí wọ́n ti jèrè lọ́dọ̀ Ọlọ́run ọba wọn irú àwọn eléyìí òun làwọn tó rí yọ́nú ọlọ Ọlọ́run jẹ́ ajá ọ̀kan nínú wọn nígbà tọ́lọ́run bá wá ṣàlàyé tán nípa àwọn ẹni rere nípa àwọn tí yóò wà lè jẹ náà nípa àwọn títí wọ́n ti dá níwájú ọlọ́run ọlọ́run wá fẹ́ bọ́ sórí àwọn míì nínú àwọn ẹ̀dá ọlọ́run òun náà ni àwọn tó já sí wípé wọ́n ń bo òdodo mọ́lẹ̀ wọ́n ń fọwọ́ bo oore ọlọ́run nǹkan tó yẹ kí wọ́n nígbàgbọ́ nínú rẹ̀ wọ́n nígbàgbọ́ nínú rẹ̀ wọ́n wá ń ṣe kèfèrí sọ́lọ́run ọba àlekè òun náà làwọn kèfèrí àwọn tí wọ́n kọtọ lọ́hun ọba àlékẹ ọlá kí ni tí ó padà jẹ́ tiwọn irú àwọn ìròyìn wo ní ń bẹ lára wọn ọlọ́run ọba àlékẹ ọlọ́run jẹ́ kí ti ìwá ó di ọlọ́run ọba wá ń sọ̀rọ̀ nípa wọn innal ladhina kafaru sawa'un alayhim أنذرتهم أم لم تنذرهم لا يؤمنون ọlọ́run ní innal ladhina kafaru ẹ̀rá wọn kèfèrí àwọn àbẹ̀rẹ̀ súrátùlé bá kọ́ra yìí àwọn ọ̀rọ̀ ńlá mẹ́ta lọ́lọ́wọ́n bá fi bẹ̀rẹ̀ rẹ̀ ó ti sọ̀rọ̀ àwọn olùgbàgbọ́ òdodo ó fẹ́ bọ́ sórí ọ̀rọ̀ àwọn kèfèrí tó bá ti wá parí yóò wá bọ́ sórí ọ̀rọ̀ àwọn mùnáfìkì àwọn sọ̀bẹ́sẹ̀lú àwọn olójú èjì àwọn tọ́já sí wípé wọn gbọ́ ọlọ́run gbọ́ dénú wọn gbọ́ ọlọ́run gbọ́ jiná ọlọ́run ọbọ̀ ó tún sọ̀rọ̀ tiwọn àwọn tó gbọ́ ọlọ́run gbọ́ dénú àwọn tí gbọ́ ọlọ́run gbọ́ wọn jẹná àwọn la parí ọ̀rọ̀ wọn ọ wá kó àwọn kèfèrí àwọn wọn náà làwọn kèfèrí àsáwọn tó já sí pé gọ̀tọ́ wà láhàkọ̀ àwọn tí wọ́n ń bo òdodo lójú wọn rí òdodo wọ́n wá ń fọwọ́ bò wá sátàrú wọn ò jẹ́ káwọn èèyàn ó rí òdodo aṣérò àwọn eléyìí wọ́n mọ̀ pọ́lọ́run lọ́dá wọn ṣùgbọ́n wọn àjọsìn fọlọ́run ní tí ò wá tó ọlọ́run nínú ẹ̀dá ọlọ́run òun ni wọ́n ń sìn bó lẹ́sẹ̀ wá máa mọ̀ wọ́n o iná lẹ́bí iná káfàrú sàwà àwọn nàálẹ́ yìí a ń dárítà umu amúlamù tó ń dìrì umu láàyò mínún ọlọ́ni wa nábì òjá máa sọ fún un nípa àwọn kèfèrí àṣẹ àwọn kèfèrí yìí àwọn tó já sí pé wọ́n sá ìgbàgbọ́ bímọ yẹ̀jíbù ìmánù bíi in tó jẹ dandan tó yẹ kí wọ́n gbagbọ wọn gbàgbọ́ rárá in tó jẹ dandan tó yẹ kán nígbàgbọ́ òdodo nínú ẹ wọn wá gbàgbọ́ wọn wá padà jẹ́ minal muhanidi nínú àwọn aláyàkòkò nìkí nínú àwọn tó gbẹ́rù wá kúrò níbi wá nábì sórí àǹdárítàwò mọ̀hámù lamùtùm dìríhùn láàyò mínú yálà ó ṣe wáàsí fún wọn ó sọ̀rọ̀ ọlọ́run fún wọn ó kì wọ́n nílọ̀ ó sọ bí tí wọ́n ó dé fún wọn àbó ò sọ fún wọn láàyò mínú náà ní gbọ́lọ́ǹgbọ́ àáfàá ní pẹ́sẹ́ eré léyìí kìí ṣe pọ́lọ̀ wọn bá ń wá i'tizar lil kufar kìí ṣe pọ́lọ̀ wọn bá ń wá excuse fáwọn kèfèrí biko kò ṣe pé tọ́lọ̀wọ́ bá ń sọ ni pé tẹ́sílíà nínà lọ ilẹ̀ rọ̀súlì yìí ọlọ́wọ́ bá fi ń fi ọkà anabi rẹ balẹ̀ ó fi ń bomi tútù sọ́kà anabi torí pé gẹ́gẹ́ bí àwọn ànábì ọlọ́ tán bá ń pe àwọn èèyàn lọ síbi òdodo tán bá ọba gbọ́ gẹ́gẹ́ bí ẹni tí ọba ti ta inú rẹ̀ ò ní dùn ọjà kí làwọn ànábì ọlọ́run ọba ń wọ́n ń pe àwọn èèyàn lọ sọ́dọ̀ ọlọ́run táwọn èèyàn bá ń ṣe tọ́lọ́run inú wọn ó máa dùn táwọn èèyàn bá ti wá ń yapa ọlọ́run inú àwọn ànábì ọlọ́run ní dùn torí pé bí káwọn èèyàn ó ṣe tọ́lọ́run ibẹ̀ lórí eré wà ọlọ́run bá kìí ṣe pọ́n wà wíjàre fún wọn bí kò ṣe pé ń sọ fánàbì so ráwọn kèfèrí ó ṣe wáàsí fún wọn ò ṣe fún wọn wọn ní gbọ́ torí pé n tí máa ń jẹ́ kí ímánì ọwọ́ náà gbáàyà ọkàn wọn ti dúdú èdìdí ti dé ọkàn wọn ṣùgbọ́n ti wà náàbì fàyínà má alẹ́ kalbala tí ẹni kó sàlàyé fún wọn sọ wá rí gbígbọ́ wọn àti ìṣirọ́sẹ́ wọn wà alẹ́ inálẹ̀ hisab ìṣirọ́sẹ́ wọn wọ́n gbọ́ wọn gbọ́ ọ̀dọ̀ àwọ ọlọ́run lọ́wà tó bá wá rí bẹ́ẹ̀ àṣẹ iná lẹ́bí iná káfàrú sàwà àwọn alẹ́ yìí أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون àṣẹ wà náàbì ó ṣe kìlọ̀ fún wọn ó ṣe wáàsí tó le fún wọn àbó ó ṣe wáàsí tó tú fún wọn ó ṣàlàyé ọ̀rọ̀ ọlọ́run fún wọn ní jẹ́jẹ́ àbó tiẹ̀ mú ní tèlé láyú nínú náà wọn ní gbọ́lọ́run ọba gbọ́mọ́ torí pé ọkàn wọn rè kàtàmọ̀lọ́wọ̀ alákùlúbi ọlọ́run ọba ti dí ọkàn wọn pa wà aláṣámọ́ìm etí ìgbọ́ràn wọn tó yẹ kán fi máa gbọ́ òdodo tí máa ń jẹ́ kódodo wọlé nígbà tódodo bá wọlé òun ni ó jókòó sínú ọkàn ọlọ́run ọba láà ti dí ọkàn wọn pa ọlọ́run àbí wọ́n dí ọkàn ẹnìkọ̀ọ̀kan wa pa gbogbo ń tá a fi ní gbọ́rọ̀ rẹ̀ yé ọlọ́run làwa ń bẹ̀ gbogbo ń fi wá di kèfèrí kan àyè wa ọlọ́run mọ́jú ó ṣẹlẹ̀ sí wa ọlọ́run ọba ní khatamallahu ala qulubihim wa ala sam'ihim وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم ختم الله على قلوبهم ọlọ́run bá ti dí ọkàn àwọn kèfèrí yìí pa wà aláṣàmọ́rì etí ìgbọ̀ràn wọn ọlọ́run láti dí pa wà aláàbẹ̀sọ́rì ń gìṣà wà àti wá fi ìbòbò a fi dí wọn lójú èyí tó fi yẹ kán rí òdodo kán gbá lódodo wọn ní ṣe bẹ́ẹ̀ wọ́láhùn um, àdáàbùn àdíìm àṣeyá ẹlẹ́ta ìró yóò máa jẹ́ tiwọn ìyà tó nípọn yóò máa jẹ́ tiwọn ááyà tọ́lọ́run ọba fi ṣàlàyé nípa àwọn kèfèrí nìyẹn kí wá ní àlàyé lẹ́kùnrẹ́rẹ́ lórí ááyà yìí pẹ̀lú yọ̀ǹda ọlọ́run a máa ṣàlàyé ẹ̀ lọ tó bá di lọ́la á mú lẹ́kùnrẹ́rẹ́ àwọn wo ni kèfèrí ṣé gbogbo kúfúrù òun ló yọ ọ̀yàn kúrò nínú Islam kúfúrù wo ló yọ ọ̀yàn kúrò níbẹ̀ èwo ni ò yọ ọ̀yàn kúrò níbẹ̀ bákan náà ṣé gbogbo ẹni tó bá ṣe kúfúrù òun ni káfíru àbí gbogbo wọn kọ́ ìwọ̀nba tọ́lọ̀ ń bá ní kásìkò ọgbà wa nínú ọ̀rọ̀ táwọn àfó onímọ̀ tí wọ́n ti sọ a máa sọ díẹ̀ níbẹ̀

أستغفرك وأتوب إليك سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين كتاب كريم